34 أعوذ بالله من الشيطان الرجيم ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة لا يستأخرون ساعة ولا يستقدمون يا بني آدم إما يأتينكم رسل منكم يقصون عليكم آياتي فمن اتقى وأصلها فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسلنا يتوفونهم قالوا أين ما كنتم تدعون أين ما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم اللهم ارحمنا بالقرآن الحكيم واجعله لنا إماما ونورا وهدى ورحمة اللهم ذكرنا منهما ناسينا نسينا وعلمنا منهما ما جهلنا وارزقنا تلاوته آناء الليل وأطراف النهار واجعله لنا حجة يا رب العالمين واجعله لنا حجة يا رب العالمين أعوذ بالله من الشيطان الرجيم يا بني آدم إما يأتينكم رسل يقصون عليكم آياتي فمن اتقى وأصلها فلا خوف عليهم ولا هم يحزنون والذين كذبوا بآياتنا واستكبروا عنها واستكبروا عنها أولئك أصحاب النار هم فيها خالدون ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم نصيبهم من الكتاب حتى إذا جاءتهم رسل يتوفونهم قالوا أينما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين بذكرك يا مولى لورانتنا عمون wàkọ́dé xaaba kàwọ́mù ansẹ̀bílì kàkọ́dé amú. wàkọ́dé xaaba kàwọ́mù ansẹ̀bílì kàkọ́dé amú. sàyidina yaqina anna ilimaka wasi'un. وأنت ترى ما في القلوب وتعلم وأنت ترى ما في القلوب وتعلم ọlọ́mọba adá ọpẹ́ fún ọ. bìdíkiri kẹyà mọ́lẹ́lùwárà nàtànà àmú. èyí tí ọ̀jẹ̀mí wa ń palẹ̀ lórí táwọn kó jọ láti máa rántí rẹ kùránù kíkà ìrántí ọlọ́ni. bíi kiri kàyà mọ́lẹ́lúwà ránata náà mọ́. ìmọ̀ arántí ìrẹ́ ọlọ́run ọba wa òun ní dẹ̀ra wa òun ní gbádùn wa. wàkọ́dí kọ́ọ̀bà yá wàkọ́dí kọ́ọ̀bà kọ́ mú àǹsẹ̀bí ilé kàkọ́dẹ̀ amú wàkọ́dí kọ́ọ̀bà kọ́ mú àǹsẹ̀bí ilé kàkọ́dẹ̀ amú. gbogbo ẹni ọlọ́run ọba la ojú ríran rẹ̀. sidi kọ́ máa jókòó ti alukur'anu báyìí irúfẹ́ ẹni bẹ́ẹ̀ ọwọ́ ẹ̀ balẹ̀. shahidina ana ilmaka wasi un. ìmọ̀ àrẹ ọlọ́wọ́n ọba ọgbà yìí. wà á tàtàrọ̀ máa fi ó nìrí ọlọ́run rí o sì má arawọ́ sí ọ ọba tó ń yọ̀ǹda ìjókòó àlùbáríkà yìí. ìláhi tahamalina dunubanna adhamata. ẹ̀ṣẹ̀ wa níwájú rí ọlọ́run. asa'ana wakọsọrna wujudaka adamu. a sì ọ́ àṣà ìdásíwájú rí ọlọ́run kulubuna ádámù khatọ̀ọ̀hún. wà khairu khatọ̀ọ̀hún iná àtàwàbù gbogbo ọmọ ànábì ádámà lẹ́lẹ́ṣẹ̀ ẹni tó lóore nú ẹlẹ́ṣẹ̀ lẹni tí ń túbá àtúbọ̀ ẹ̀ṣẹ̀ wá síwájú rẹ̀ ọlọ́run. àṣà àná wàkọ sọ́rí náà wùjúdú ka àdọ́mu sàtàrí náà màá sí náà ní kọ́líkì jùmùlà tán wà á ń tàtàrọ̀ náà kó màtà kó wà tán àmọ́. láàrin àwùjọ à ń fi ibi aburú síwájú ọlọ́run kálukú ní fi pamọ́. wà á ń tàtàrà wà á ń tàtàrà náà. bá a ṣe fi pamọ́ bẹ́ẹ̀ ló kún rí. fún màtá fún wà á ń tàtàrà fún màtá fún wa ẹ̀dẹ̀ ló ń ṣe ẹ̀dẹ̀ ló ń ṣe ìmáàmù àbúdáwùdù tó gbé wà ó ní lójoojúmọ́ bọ́yàgbà méje ni àwọn odò ńláńlá ti ń bẹ láyé wọn wọ́n máa ń sọ fọlọ́run pé kọ́jẹ́ káwọn ọ̀yà ba àwọn ẹlẹ́sẹ̀ yìí ìpèsè wọn yìí ti pọ̀ ọjà àyàbù hàn ọlọ́run ó pè rárá. wà á tàtàrọ náà fún mata fún wàtà. lẹ́yìn tàyà ń bá pálẹ̀ ìta àmọ́ ríhùn tí wọ́n ń ya. وأنت ترانا ثم تعفو وترأم ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ̀ o. adúpẹ́ lọ́dọ̀ rẹ̀. àwa àlékún ìkẹ́ àtọ́là fún aṣọ́jú ẹ̀dá anábìwá muhammad. sallallahu alayhi wa sallam. ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó máa ẹ̀dá. sallallahu alayhi wa sallam. lẹ́yìn àsálàtù wa gbogbo àwọn tọ́lọ́run ní kí aṣoríire yìí tá à ń ṣe yìí lára wọn. nílé ni lókèrè ni tá a jèrè ìmọ̀ látara wọn wọn ṣe yìí kù táwa náà fi ń ṣe yìí tá à ń ṣe yìí ọlọ́wọ́n àbíọ́ bánilékún àánú rẹ fún ọ. àmín. ọlọ́run arawọ́ sí ọ èyí tó fi mà wá nínú mà má jẹ́ àgbàgbé ẹ̀. àmín. torí wọ́ ló ní ma ẹni ọba wọ́ ló fi mà ìwọ náà ni alámàlẹ̀kọ̀lám ó fi ma má gègé wá alámàlẹ̀yànsánà máa lámúyàlám ó fi mọ́ mánìyàn tí ń ṣe ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam nítorí wọn ọmọ ìtànábì ọmọ ọlọ́run fi mà sallallahu alayhi wa sallam kò tẹ́tìrà síwájú ẹnìkan gbogbo wa gbogbo tá a mọ̀ yìí àwọn kan la tẹ́tí àwájú wọn tí wọ́n kọ́ ànábìmọ̀ tiẹ̀ láyì lólùkọ́. sallallahu alayhi wa sallam. ìwọ ló fi mọ́ ọba tó ṣèyí fásiwájú ẹ̀dá ọlọ́run mọ́sálá yìí fi màmá wa náà. amiina. èyí tá a bá mọ̀ mọ́jà gbàgbé o. amiin. tọ́ ibi a ti sinmi lánàá ọlọ́run ní wàlíkù lè mọ̀tí ní ájàlì. ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون Ọlọ́run ní wali kulli ummatin ajal gbogbo òjọ pátá gbogbo ẹni tọ́lọ́run dá ajalun ajalun Ọlọ́run ní ẹ ti lásìkò tá a bù fúkú wọn. فإذا جاء أجلهم فإذا جاء أجلهم tásìkò tí kálukú ó kú bá dé. لا يستأخرون ساعة ولا يستقدمون. kò sẹ́nìkan tó tún lè fi sáàtàn tí ó fi àsìkò kankan bó ti wulẹ̀ ó kéré ma tó lè fi kún wàlá yastakidimu. wàlá yastakidimu. ẹ sì lè wájú tásìkò bá ti tó. ya bani adama imma yati yati yanakum rusulun minkum yaqussuna alaykum ayati famani taqa wa aslaha fala khawfun alayhim wala. أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون gbogbo àti gbogbo òjò kọ̀ọ̀kan òun náà láti ní ìgbà báyìí lájà ajálù. ti kọ fàyídá já àjàlùmọ́ lásìkò tí kálukú ó kú bá tó. láàyè sábìrù náà sáàtà wà láàyè sábìrì mú. ẹni ó lè fàsìkò kankan kún kò sí ma. ibẹ̀ ni àwọn àfáà àti àwọn kánú àwọn àfáà gbà pé ẹni tí wọ́n pa lámúyà mutí àlá àjàlè wàlá àlá kàdà àwọn gbà pé ẹ tọ́pa òun àsìpa ni òrògbèrú kéwọn náà làwọn bàbá wa kéwọn gbà pé ìyàwó sì pa nínú àwọn tó wí làwọn mọ̀tásílà tẹ́sílà. àwọn gbà bẹ́ẹ̀ ìjẹ́ mi sẹ̀rí ọ̀kọjá pé wọ́n ní tó bá jẹ́ wípé kì í sóun lọ́pa kí la mú ta ní apasi. tàbí ní amú kápá láti kó ní kádàrá náà lọ́pa lé ẹjọ́ máa lọ ìjọba náà ló ti kọ́ pé yóò kù lásìkò àbábílẹ̀ kájọ́ máa lọ kí ló lé tí sẹ̀dẹ́ àfi gbé òfin pé ẹ mú ẹ pa nígbà páyẹn òun lọ pa lásìkò tí ọ pa òun ìròrí tí a nù. wàlíkúlí ummatin ajal. èyí tí ò yé wọn ó ní pé gbogbo ẹni tó bá bú ọlọ́run ti kàkọ́ lẹ̀. tàmánà àbùnà sùn àná àmútúfà iná àmútú. Mm. wàtílíkà sẹ̀bílù lásùbí àbí àwàdí wàtílíkà sẹ̀bílù lásùbí àbí àwàdí. ọ̀rọ̀ mú èsè tá a fi yọ̀yàn. wà á máa lẹ́nu ya mú ti ibi sẹ́yìnfì má tàbí kẹ́rì yìí. kòsónà tí èyí ò lè tẹ̀. tànà wà á ti là á sí bá a bò wá lọ́wọ́ tó wà èdò. tànà wà á ti là á sí bá a bò wá lọ́wọ́. ọ̀nà tí èèyàn gbà kú lọ́yàtọ̀ àwọn agbáríjọ àwọn àfáà táwọn alùsùnà wàlìjàmá hmm. tí wọ́n ń bẹ̀ wá sọ fún wa pé ogun ẹni ọba kú béèyàn lọ pa àsìkò pẹ̀lú. láyàsítákì unasa àtàwọ̀ láyàsítákì dìmú. èyí tẹ wíwí pé kí tá a fi mú ẹni tó pààyàn tá a fi lọ pa kèése torí wípé òun lọ pa ni ẹ fi pa nítorí wípé òun àbàjẹ́ lórí ilẹ̀ tí wọ́n bá sì fi ilẹ̀ tí wọ́n pa ẹlòmíín ló ṣerú ẹ̀ ọlọ́run sì dá ilẹ̀ nítorí ká máa bí sí ká máa rẹ̀ sí Allah bàbá tí àwọn ẹnìkan tó pààyàn ràn tí wọn ò mú kí wọ́n pa padà yóò di ọnu Allah láti láéláé ni wọ́n ti gbà pé ẹni tó bá pààyàn òbílẹ̀jẹ́ ni kódà nígbà ìsìlámù èdè ohun táwọn aláìmọ̀kan mọ̀ ni wípé àlọ́kọ́tìlù á ń fa mínà àlọ́kọ́tìlù wọ́n gbà wípé ẹni bá pààyàn bẹ́ẹ̀ bá tí ì lọ pa gbogbo rẹ̀ nínú ìran wọn wà dáwọ́ ọmọ pààyàn mọ́ ìtí wọ́n mọ̀ ń gbà ní gbogbo ọ̀ràn ni wọ́n lọ gbógun tì tí wọ́n pa gbọ́n. ó pa wọ́n tán. ìgbà Islam wá dé òun ló gbé kìsọ́ọ̀sù dé. kìsọ́ọ̀sù. alikọ́tùlù lè mú mọ́sàl ìyẹn ni wípé ẹni ó pààyàn náà ní ẹ pa anafsu binafsi ẹ̀mí tó pààyàn nínú náà ní ẹ pa ẹ mọ́ torí bó ti nù rántí ẹ àpò gbogbo ọ̀ràn wọn lẹ́rùn rárá o ẹnu ẹni tó pààyàn sọ́hún òun lo níwọ̀ àbàjẹ́ òun nìkan náà ní kẹ́ẹ̀mú kẹ́ẹ̀pá. lọ́lọ́run fi ní wọ́là kún fílíkì sọ́ọ̀sì àyà. wọ́là kún fílíkì sọ́ọ̀sì àyà. èyí tí ìsìláàmù mú wá ní àyà òun lọ́sẹ̀ mí kù èyí tí wọ́n máa ń ṣe tẹ́lẹ̀ ọ̀pọ̀ nírun lọ́lọ́run fi parí bí ọ̀rọ̀ kìsọ́ọ̀sì pé wọ́n kún fílíkì sọ́ọ̀sì hayat nínú oore tá a ṣe fún yín nínú tá a ní ìsìlámù òun lórí ẹjọ́ pààyàn kọjá ẹ̀pọ̀ òun nìkan sọ́ lẹ́pa afẹ́ káwọn èèyàn máa sẹ̀mí kọ́mọ jẹ pé mo múra yín nítorí ẹni ká. ọ̀làkàmù bí lókè sọ sí ara tó yá ó lè àlùbá. ọlọ́ọ̀ni yá bani Adam. yá bani Adama. ọlọ́ọ̀lẹ́yìn ọmọ ànábì Adam. ìmọ̀ ayé ti yànnà kó mú sùlùmí.

ta ni wọ́n mú káàkiri Allah òun ló òun ló dáhùn látara ẹ̀ làwa ti jáde. àná sùmíjì àti tìmùtálì àkìfà òun àbùmù àdàmú wàlúhùmù hawa. ibi tí gbogbo wọn ti jáde nù. No Anasu min jihati tamthili. Anasu min jihati tamthili ya kifa'un. Bàbá ń fọ àwọn èèyàn wọn ara wọn o, bákan náà ni wá. Àbú olè a lè tóbi dúra wa lọ, a lè ga dúra wa lọ, a lè wá o. Bàbá kan náà lọ́jọ́ bí wa. Àbú mú Ádámù wà lè hó mú àwòrán. tó bí gbogbo wa ni ádámà ìyá tó bí aná ni Hawa ọlọ́run ní yábà ní ádámù. yábà ní ádámù. mo pe ẹ̀yin ọmọ sádàbí ádámà tó bí. ìmọ̀ yàtì ànàkùn mùsùlùmí kùm yàkùsùn àlẹ́kùm àyàtì. yábà ní ádámà. ọlọ́run ní mo pẹ̀yìn ọmọ ànábì Adam ìmọ̀ ayá ti yà nà ìmọ̀ ayá ti yà ọlọ́run ní àwọn òjíṣẹ́ kan látara yìí yọ ọmọdé wá báyìí yàkùsùnà alaykum ayati. ohun tí wọ́n máa wá ṣe ni pé yàkùsùnà alaykum ayati. wọ́n wà á máa ṣàlàyé wọ́n máa kà wọ́n máa fún yín nírò wọ́n máa pàǹtà fún yín wọ́n máa dùn yín níwèé wọ́n máa ṣàlàyé ayati àwọn àmì àwọn ààyè èmi ọlọ́run wọ́n máa ṣàlàyé ẹ̀ fún yín bàmánì àjọ ọlọ́run náà ni àákàmù àwọn àdájọ́ ẹ̀sìn ìtọ́lọ́hún ìtọ́lọ́hún fẹ́rẹ̀ ntí ọ̀fẹ́ wọ́n wàá máa ṣàlàyé ẹ̀ fún yín ọlọ́wọ́ nígbà tá a ti lójìṣẹ́ fún yín àfi yín lẹ̀ lásán àdá yín fúnra rẹ̀ fámánì tàkọ́. fámánì tàkọ́. ọlọ́run ní gbogbo ẹni tó bá páyà èmi ọlọ́run. fámánì tàkọ́ wàásìláhà. tó bẹ̀rù èmi ọlọ́run wàásìláhà. wàásìláhà. tó ṣàtúnṣe sí ẹ̀. fàlà wala. fún ní àlè alayhim ìpáyà kankan kò sí fún wọn o káwọ́fù kò sí tí wọ́n máa bẹ̀rù mọ́. wàláhùn yásànù. látara etí wọn lọ bá ń wájú. Allahu Akbar. kí wọ́n má bẹ̀rù. kódà wàláhùn yásànù. yásànù. wọ́n sì má banú jẹ́ látara tí wọ́n fi ilẹ̀ lẹ́yìn. tí èèyàn bá ti bẹ̀rù ọlọ́run tó sì ṣàtúnṣe ṣe. wàhálà fàlàkọ́ fún aléhìn ọlọ́run ọmọ bẹ̀rù èyí òun náà wà nínú ọ̀gá bẹ́ẹ̀ bá nítorí dúkìá àwọn ọmọ bàjẹ́ ló fi lọ gba lọ́ọ̀yà kó yọ sà ntí ò ní ọmọ ọba kú tán lórí ntó ọlọ́run sọ ní ṣúrọ́tù nìsá kọ́ hmm. níbẹ̀rẹ̀ ọlọ́run láwọn tí wọ́n bẹ̀rù pé táwọn abákútà mi ní kálífì yìí àwọn òfin ilẹ̀ ẹ̀dùnrí ìyá táǹdì áfá ìdùnrí ìyá táǹdì áfá àwọn ọmọ kéékèèké káàfù àlẹ́yìn tí wọ́n bẹ̀rù pé táwọn abá fi dúkìá lẹ̀ àwọn èèyàn kan jẹ gàbálé lórí. ọlọ́run ní sọ ọ̀rọ̀ wíìlì ló ọ bá gbé lọ́ọ̀yà wá tó ọkọ̀ wíìlì ẹ̀ lọ́ọ̀yà náà ni ó tún dàrú lẹ́yìn ọlọ́run ṣùgbọ́n tí wọ́n ṣe níbẹ̀rẹ̀ ni wálé ní ìtí kí wọ́n ṣe ni pé kí wọ́n bẹ̀rù ọlọ́run àkúlò ó sì sọ̀rọ̀ lẹ́nu bí ayé akẹsàn-án kò bẹ̀rẹ̀ lọ́wọ́ à. wàlíyàkṣà làbí. wàlíyàkṣà làbínà. وليخشى الذين لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم tí wọ́n bẹ̀rù pé báwọn bá fi àwọn ọmọ yìí lẹ̀ wọ́n jẹ́ ogún. fẹ́lẹ̀ yàtọ̀ kó lọ́wọ́ gbogbo dúkìá tá fi lẹ̀ làwọn kó jókòó lé. ọlọ́run lọ́gà wíìlì tí a lè kọ́ ní wàlíyà ẹ ọlọ́run ni. wàlíyà kò bẹ̀rù ọlọ́run jọ. tọ́ bá ti fi bẹ̀rù ọlọ́run kó dúkìá jọ ọlọ́run ni padà máa sọ dúkìá tí ò ti jẹ́ pé náà lè àdéhùn ti gbogbo tí èèyàn fi rọ́ bó o tún múlẹ̀ kọ́ máa tọ́jú ẹ̀ tó ọlọ́ọ̀ni tí ó kan ilẹ̀ náà ní ká parí á jẹ́ kọ́ parun gbogbo tí èèyàn bá fi ọ̀nà èrú kójọ ọlọ́ọ̀ni á jọ parun. wàyú bí sọ́dà kọ́. ọ̀gá wíìlì tá a lè sẹ́nu ebiru ẹ̀ ní ìtàn ànábì kídírù àti Musa. aleyhi salatu wa salam. níbi tí wọ́n ti kan ilé kan jìdárù ògiri ilé. tí a lọ fẹ́ wo. yuridu ayé nǹkan dọ̀fà kọ́ màhú. tọ́fẹ́ wo tánàbí ìdírù ní ògiri ya ma kọ́mọ́bà wò. anábì nílùú tá a a ní wọ́n fún wa tí wọ́n wọ́n bá ṣe kárí nǹkan gbà ní àwọn eléyìí tá a ní wọ́n fún wa ní nǹkan tí wọ́n fún wa yìí sáà láàmà kọ́lé fún. kọ́lá làwọn ṣe ń ta látàkọ́ bíbá lè àjẹrọ́. bàbá jẹ́ pé àmọ́ tí wọ́n ń fún wa lówó kàmàmá ṣùgbọ́n tí bàbá ti lówó nú èmi ò sẹ́ ẹgbára náà yìí ẹgbára mi Musa lè díẹ̀. anábì nírun sì rèé ilé mu làdúnyẹ ọlọ́run lòún fi sọ̀rọ̀ ó ti rí lọ́lọ́run fi yá sọ fún bẹ̀rẹ̀ pé ń tọ́ lọ bá ọ̀wá dàda abúdá. ọ̀wá dàda abúdá mi ní ìbàdìná àpẹẹrẹ ìlàwọ̀ àmàtà mi ní ìdìná. nínú ẹrú àwọ̀ ọlọ́wọ́ àtàyínà òwò àmàtà mi ní ìdìná. ìkẹ́ àtọ̀dọ́ wa ńlá tẹ́lẹ̀ fún. wà á lámùrà òkè. ńlọ́dúnlá ìlmà. ìmọ̀ àtọ̀dọ́ àwọ̀ ọlọ́wọ́ àfùnmà ẹnu ẹ̀ tí Musa ń rí lòun mọ̀.

fámánì takọ wà ásílá ásílá káwọ fún mi àlẹ́ yìí. wọlé òun yá sẹ́nu. ọlọ́run gbogbo ẹni bá ti bẹ̀rù ọlọ́run tó fi bẹ̀rù ọlọ́run kó dúkìá ẹ̀jọ́. ha. tó náà sì ṣe rere. bàlá kó fún ní àlẹ́ yìí. tó ń ké sọ́run ẹnu ẹ̀. bàlá kó fún ní àlẹ́ yìí. tí ọmọ sọ̀sọ́kúsọ sáwọn aláìní. wà ha gba mọ́mọ́ dààmú tí ń sọ fún mi lọ́wọ́ lọ́wọ́ bá ń ṣe ẹ̀kọ́ mọ́tò mi wọ́n kó mi ọkọ mi bí lójú ẹ̀ yóò rún lẹ́yìn tọ́lọ́ lọ́ọ́ nípa lè yàgò olùkáwọ́ lá. ṣẹ̀dídà. ọ̀rọ̀ tó da lè sọ tí fi dààbò dúkìá. kì í sọ̀rọ̀ burú lọ́mọ sọ sẹ́ni tí ò tí ì ní bí òòrùn ló ju ohun tọ̀hún yóò rún lẹ́yìn ẹ̀ àyà àyà jìnnìsá ló sọ dé fún wa ó ní wọ́n lè yàkúlú wọ́n lè yàkúlú qawlan sadida ọ̀rọ̀ tọ́tọ́ tọ́lọ tààrà tí wọ́n lè sọ lùyàn tààrà lè gbà ó ní ẹ má sọ ẹ má sọ̀rọ̀ ẹ má sọ̀rọ̀ kọ̀tọ́ àkùgbé ọlọ́run wá ń sọ ọ̀rọ̀ ànábì nígbà gbògiri tẹ tànàbí musa ló tó gẹ gbogbo sẹ ẹgbẹ rẹ di. lọ́wọ́ sí tàlà ta kọ́lítà lẹ́yìn ajé wa. bẹ́ẹ̀ mọ̀ túmọ̀ wọ́n ní fàá mẹ́líkì dàrú. fàá mẹ́líkì dàrú. ọlọ́run ló gìrì tí a ní kí ìwà àti ìdírù kẹ́ ẹ mọ́. Fakana ligula meni yati meni fil madinati. Fakana ligula meni yati meni fil madinati. Àwọn ọmọ òrukàn méjì kan ní àní nínú ìlú tẹ́ wọ̀ bàbá wọn ti kú. tàtàwù kanzun láhùmá. àwọn pẹpẹ ọ̀rọ̀ dúkìá bàbá wọn tó ní nígbà ó ní wáwọn ọmọ yìí kéré ó ti tẹ́lẹ̀ ó ti gbogbo dúkìá ẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ lórí wípé ń gbà àlejò ọba ìwo àwọn ọmọ wọn ó ti dàgbà. wàkánà abúhù máa sọ lìhá. ọlọ́ni tá a fi bójútó dúkìá ẹni pé wàkánà abúhù máa sọ lìhá. bàbá wọn tó kọ̀rọ̀ ìjọ lójú ayé ẹni rẹ ni. sọ lìhá. ètò ọ̀ndàláyè. ọ̀ndàláyè. ẹni rẹ ni ó òun la fi bá bójútó dúkìá فأراد ربك أن يبلغا أشدهما. ọlọ́run fẹ́ káwọn ọmọ yìí ó dàgbà bá dúkìá bàbá wọn ilé ló sì ti fẹ́ wó. فأراد ربك أن يبلغا أشدهما. ilé ti fẹ́ wó àwọn ọmọ ìdàgbà. ويستخرجا كنزهما kó lè jẹ́ pé tí wọ́n bá wá dàgbà ẹ tó gírí nǹkọ́ kí wọ́n lè dàgbà bá kó lè jẹ́ pé àwọn ni wọ́n kó dúkìá bàbá wọn. rahmatan min rabbika. ọlọ́run lá ìkẹ́ni tí mo bá ṣe báwọn ẹni tèmi tí wọ́n bá ti tẹ̀lé tèmi ọlọ́run tí ń bẹ̀rù mi gba wọn kó dúkìá jọ tí wọ́n sì fi ìpáyọ ọlọ́run ọba náà. máa màtá mi rọ́bìkà. ìkànnù torí wípé ìsìláàmù ò gbó kéèyàn rọrọ kò kọ́dà kò fà á là sọ̀rọ̀ lójú tí èèyàn lè lówó béèrè mm-hmm. bàbá ti jọ́nà halal kò fà á sí. Si kódò ó kí ní màlúmáàlù sọ́ọ̀lẹ̀ lè rọ́jò sọ́ọ̀lẹ̀. máa ń dànù owó tọ́jà tá a fẹ́ ní tọ́jà owó tọ́jà ní ìtàsábàwù min halali. min halali. téèyàn gbà ọ̀nà àlàálì rí wà á ń fàkàwù fi àlàálì. nígbà tí ó tún máa ná ibo nínú sí ọ̀nà sójú ọ̀nà àlàálì. ìsìlámù pé èèyàn ṣe rọrùn ọlọ́run ní bàmá ní ìtàkọ́ ibi àti lọ́nu. bàmá ní ìtàkọ́ ọ̀ṣùláhà. ọlọ́run ní gbogbo ẹni tó bá páyà àwọn ọlọ́run wà aṣùláhà tó ṣàtúnṣe ọ̀rẹ́ ẹ̀. bàlá kò fún mi. tí ó bá lè yẹn jẹ́ sọ́ọ̀lì ọ̀pọ̀ nǹkan láàrin lára rẹ̀ nínú ẹ̀ yóò máa pe èèyàn mínà dúníyà ilẹ̀ àkírà. rọ́jùlù sọ́ọ̀lì ìlú yóò máa pe èèyàn kúò kò ní dóun náà ni ó tún máa pèèyàn lọ bí ayé tá a fọ́ dojú wáàsí tí wọ́n fẹ́ yín agbára pé apá agbára kan tí mo yẹ yìí five thousand five hundred lápá kan apá kan yìí five thousand seven five thousand seven lọ parí ẹ̀ àwọn ẹrú ọlọ́ọ̀tẹ́ gbọ́ wáàsí ó ti fẹ́ kú kàgbá ayé làwọn wà bàjọ́ yẹn. bàmá ní tàkọ́ ọ̀sílà. ẹ ẹ ọwọ́ tó kú bàtà. kò tí sọ̀rọ̀ ti bì náà àwọn eléwọ̀n ẹ̀sẹ̀ sọ́ọ́lì ohun ẹni tá a pè lẹ́ni rẹ lẹ́ni tó lè mọ ewu yẹn kú òbí ayé tí ó máa pè yẹn lọ bí ọrùn tí ó máa fi páyọ ọlọ́run kọ́ yàn ìròyìn ẹ̀rí pé gbọ́ ọlọ́run ó bẹ̀rẹ̀ ó ní bàmá ní takọ́ ìlànà àfáà tí wọ́n máa ń reni nígbà wípé kéèyàn ó tó jẹ́ sọ́ọ́lì takiwa ní ọ̀sájú ká lè pè èèyàn ní sọ́ọ̀lì pé ẹni yìí ẹni reni ìbẹ̀rù ọlọ́run ti ṣáájú tí bẹ̀rù ọlọ́run bá sì ṣáájú yóò ti jẹ́ mùsùlùmù mọ́mìnù wà mọ̀sínù ká tó wá lè pè ní tàkìjọ ó fẹ́ pé gbogbo òròyìn tá a kà á lẹ̀ yìí ẹni táwọn àpè sọ́ọ́lì ọgbọ́dọ̀ gbà yóò gba ìjẹ́ mùsùlùmí tòótọ́ yóò gbà yóò sì tún jẹ́ mùmìnì ká má pẹ́ lórí eléhùn bàbá fọkàn bá wà sí orísun tí ń lọ ní aago márùn kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún abala abi táwọn sọ̀rọ̀ bá ní ìsínú pẹ̀pẹ́lẹ́ tí wọ́n gbẹ́sìn téèyàn ó ṣètọ́ lọ́wọ́ gbà tí wọ́n gbé ká ìsìláàmù ọ̀dà ìgbàgbọ́ ọ̀dà èèyàn wà jẹ́ dáadáa bó láti wá ṣe tí wọ́n tábìlì ra wá mùsùlùmí gidi a máa tẹ́tí sí i kéèyàn ó tó lè jẹ́ ní ire ká tó lè pé ẹni ire lẹ́ni yìí àwọn ìròyìn ó ti lọ yóò ti di mùsùlùmí gidi mùsùlùmí tí ń jẹ́ mùsùlùmí fi ìbádàtì nínú ìjọsìn ẹ̀ tó ń sẹ́pẹ̀ láfọkànsìn ikhlas istislam inqiyad ìbádàtù dhatu ruh àfọ̀mọ́ kéèyàn ọ̀fọ̀ ọlọ́pọ̀lọpọ̀ mọ́ sẹ́sìn kéèyàn ó jọ pa àtẹsẹ̀ ẹlẹ́tẹ̀ pọ̀ fọlọ́hún kéèyàn ó dọrun ẹlẹ́bí ìgbà tá a kókò bọ́ pé bí ọba wù ọlọ́run ni ọba fàmí lọ. fàmí lọ bẹ̀. wọn á gbẹ́rù gbẹ́rí síwọ ọlọ́run èèyàn ti jẹ́ mùsùlùmí gidi nù. ẹ̀sìn tí ẹni mùsùlùmí gidi ọba máa sìn tábìlẹ̀ pé èèyàn ní mùsùlùmí yọ lẹ́mìí kìí sòkú ẹ̀sìn tọ́pọ̀ èèyàn ń sìn lónìí ẹ̀sìn tí ó lẹ́mìí. wa asulaha. ọlọ́run ní gbogbo ẹni tó bá páyé èmi ọlọ́run wa asulaha tó tún ṣiṣẹ́ rẹ̀. fàlà fàlà khawfun alayhim wala hum yahzanun. fàlà khawfun alayhim wala hum yahzanun. ọlọ́run kò síbẹ̀rù fún ọ ọmọ bẹ̀rù nígbà tí kú tán ọmọ bẹ̀rù ẹnu bẹ̀rù tí a ní onígbọ́n bá wà láyé torí mùmíní ẹni rẹ kèé jọra lẹ̀ kọ́ wá jókòó ti wípé alámòdìdì lọ́lọ́ gàfúrú rọ̀hìmù lọ́lọ́ ní pé bá a bá kú sẹ́nà gàfúrú rọ̀hìmù ní èdè tí ìdí ẹni rẹ tẹ́ wí o mùmíní gidi tó ti ní ìdámà ìjẹniire lára yakunu bainal khawfi wàrọ̀jà àlàfo méjì ní ẹ máa wà tí wọ́n bá wà láyé ó ní gbọ́n bá tó kú wọ́n tó máa lọ bàlá káwọ́ fún ní alẹ́ yìí wàlá òkú yàtọ̀ náà ṣùgbọ́n láyé àwọn fò wà kọ̀mọ́dọ̀ pé bọ́lọ̀ tí ní bàlá káwọ́ fún ní alẹ́ yìí wàlá òkú yàtọ̀ náà lọ́rùn lẹ́lẹ́ kése láyé o múmi ní gidi láyé yọ wà bẹ́ẹ̀ nàlẹ́ káwọn bí wàhálà bí ti ń bẹ̀rù wípé náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ó tún máa tàn máa fẹ́ aláàlú lọ́lọ́run yọ kẹrin ọgbọ́dọ̀ pé ẹwà sẹ́gá tí ó fi sọ ná èsì mòmìnì mòmìnì kè é wọ́n lórí eléwù gbogbo ẹgbọ́n bá sẹ̀ díẹ̀ ko kó kókó àṣẹ gan lójú páálí kó wa máa lọ ọ́nà èsè múmìnì méjèèjì ni múmìnì máa ń páyà ọmọ bẹ̀rù wípé náà ọlọ́ọ̀bẹ a máa sá fún gbogbo ẹ̀ṣẹ̀ a sì máa ṣàfọkàntán àfọkàntẹ̀ wípé àlìjẹ́nà mẹ wọ́n bá àmì òfin mi sàlìjẹ́nà. kàìfà hàlìyà ìlàhì lẹ́sàlì. n'a gbọ́dọ̀ máa ní rọ̀jà wù dáadáa wípé ọlọ́run fẹ́ yóò fi mí sáà àlìjánà èèyàn ò ní gbà ẹ bá nàbí náà sọ kò pé máa tàn má àlìjánà náà ni oníwà ìta sàálì tó mú lọ́ àlìjánà lèmi èmi gbọ̀rọ̀ kẹ́nìkó pé ọba àgòdù ẹ̀ ọ̀hún èmi ọ̀wá àgòdù ẹ̀ àgòdù ìmẹ́nu ọ̀rọ̀ tẹ òkè mi tọ́ ga jù bẹ́ẹ̀ ni mo retí kó fi sí ìwọ́n kọ́. nípa bá a béèrè àgọ́dọ̀ bí ọba jẹ́ àgọ́dọ̀ mọ̀ wọ́n ti ọ́ta ni kí ló tún mọ́ àgọ́dọ̀ ìtàlọ́kù ọ̀gá tìyàn ta ni gbogbo náà ló béèrè àgọ́dọ̀ ọ̀rọ̀ bí ìgbà tẹ èèyàn lọ ṣèdánwò tó ní mọ̀kìbúlù náà ti da láì ti bẹ̀rẹ̀ sẹ́ ẹ mọ̀kìbúlù ti tó bí ọba á ní mọ̀kìbúlù bẹ́ẹ̀ ni lọ́dáhùn ìlànà mi fi kọ́ wa pé wọ́n ìdá sàálìtù mú lọ́ àlìjánà gbogbo gbàtẹ́ bá ń béèrè lọ́dọ̀ ọlọ́run pé kó fi yín sàlìjánà fásì àlùwù lè fẹ̀rẹ̀ dáwọ̀s àlìjánà fìdíwọ́sì ni ẹ máa tọrọ ẹ máa béèrè fa iná ha fa iná ó àlàhà àlìjánà fìdíwọ́sì lọ́gájù ohun tí àlìjánà nàgbẹ́ ló ní a máa tọrọ. òun kò pé káwá sápè náà náà ni ètìjà àgòdò ti atẹ́gùn òkúrú wọ́n máa fẹ́ ní ìyàn lágòdò bàbá wà lágòdò nǹkan àṣẹṣẹ́ òjò àjọ gbádùn òjò àti inú náà náà bìrì dọ́ọ̀sì kéèyàn tọrọ ètò ọlọ́run mọ́sálá yìí sébẹ̀ fún wa o. àmín. ọlọ́run ní bàmá ní ìtàkọ́ wà á síláhà. bàmá ní ìtàkọ́ wà á síláhà. gbogbo ẹni bá bẹ̀rù ọlọ́run tó ṣe dáadáa. bàbá òfin ní àárẹ̀ ìmọ̀ aláwọ̀ rẹ̀ àdánù. ọlọ́run ní bẹ̀rù òsì burú wọn o kódà wà láhùn wọn. yàtànù. wọn ò ní bẹ̀rù ibi tí ń lọ. torí àwọn àwọn ìgbésẹ̀ tí ń bẹ nílẹ̀ àjò àlìkíámà ìgbésẹ̀ tó ga ní àkọ́kọ́ ẹ̀ òun ni kú kọ́rọ́rọ́ ìnà lèlè mọ́tì lásàkàràtò ikú lọ́wọ́ àrírì tí wọ́n bá rọrùn káwọn tó ti kú ọwọ́ ròyìn ní èèyàn bá mọ tí wọ́n pè kú kọ́rọ́rọ́ kó tó wá kan sàárè kọ́bùrù sáàdù múnú màádù kọ́ mìíràn ròyìn ẹ̀tọ́ ṣáyidà jẹ̀nẹ́sàtàwù sàmùhùnà alifu malak seventy thousand malayika lọ wájú ogun ní ọ̀sọ̀ kalẹ̀ nítorí òkú ẹ̀ pé àwọn ọjọ́ kírun sí la wàtẹ́sà arṣu rahman alára sí gami tó ń ti bẹ́ẹ̀ ọ̀dàdọ́jà kọ́bùrùmọ̀ àdéhùn sí mímì ọ̀wárìrì àti pàdé sàárè ọ̀dàmù tó bá rìn wọ́n wà mo lè ní wà lágbo ní ẹlòmíì bá bá kú wọn àdébí òwú ẹ ló bá tó kú dúpẹ́ lọ́dọ̀ọ́rùn tí ọba ṣe torí òórùn wọn ọba fẹlẹ omi ìjó kú sí ni ẹlẹ́kọ̀ọ́ ti dẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ yóò rùn pa wọ́n òníwèé sí aláwọn màlẹ́kà tókè ọ̀run sọ̀kalẹ̀ nítorí òkú ẹ̀ wọ́n wá sí níbi ó lè dé ìrìnnúwó ìrìn àlìkìyàmà náà àti ìrìn àìní débi ìṣirò ìdá mítínà tó rí kí náà ọ̀sẹ̀ kò lè rí bẹ́ẹ̀ lakana lmọ. èwo náà ọ̀nà wa ṣiṣẹ́ kó lè lè sọ. ọba jẹ́ pé kéèyàn ó kú kó kú náà ni ó ti tán à lakana lmọ ta. rọ̀hátà kò láàyè lakana lmọ tu rọ̀hátà kò láàyè. ikú náà bá jẹ́ sinmi gbogbo ẹni tí ń bẹ láyé lakana lmọ tu. wàlákìnnà ìdá méjì náà kò ìfínà. ويسأل بابا عن كل شيء ويسأل بعده عن كل شيء gbogbo nǹkan tá a bá yẹ ṣe pátá gbogbo ẹni wọ́n bẹ̀rù kọ̀ọ̀kan wa léèrè bí tọrọ ṣe di sísì o. kọ̀dísù ìlínà àǹkúlì fa àlínà. gbogbo tá a ṣe ni wọ́n bì tábà ti kúrò láyé o. wọ́rẹ́ àmọ́ wàkàsàtì wà máa kọ́dìmú làákì. ọlọ́run àbíọ́ ogun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n bá pàdé ìkálásọ́ ọ̀sálà ìkẹ́ àwọn. àmín. ọlọ́run ní bẹ́ẹ̀ èèyàn bá ti ṣe dáadáa. bàmí ìgbàgbọ́ bá sì dáa fẹlẹ́ àtàkùn fún ní àlè.

ìtí ń jẹ́pàyọ̀ ọlọ́run ní ti ń bẹ lọ́kàn ti àti tèmi wọ́n sọ dákà wùlẹ̀ àmà tíṣẹ́ ta wá ń ṣe wá ń jẹ́rìí ìgbé ah, táwọn yẹn ka olùbẹ̀rù ọlọ́run lẹ́nu òun wọ́n ń ba tiẹ̀ jẹ́ náà nù wájú ọlọ́run à ń tó ń ṣú àdáhùn lọ ìlà àrà àwa náà lájẹlẹ́rìí ara wa lórí ilẹ̀ wọ́n bá ti ń pẹ́ ìgbẹ́ mọ́kò fún oṣù gbọ́ o òun á ń jápọ̀ apá ẹ̀ kan lọ nù wájú ọlọ́run. ọ̀dọ̀ wa kálukú wa ọlọ́run ní fọ́mọ̀ ní ìtàkọ́. fọ́mọ̀ ní ìtàkọ́ wà á sọ. gbogbo ẹni bá páyọ̀ ọlọ́run tí ń jẹ́bẹ̀rù ọlọ́run àtẹ́jẹ́ àlùbẹ̀ nẹ́kẹ̀wá bẹ́ẹ̀ náà máa ṣe àtùkọ́ta. àtùkọ́ta. kó o fi àgàgá sí àárín ìwọ àtẹ̀sẹ̀. kèé sọ̀rọ̀ mọ́sẹ̀ dẹ́sẹ̀ kọ́. àgàgá gan mọ́ndébẹ̀ ni àyídébẹ̀ làyíṣe. bẹ́ẹ̀ yẹn bá ti débẹ̀ yóò ṣe ṣùgbọ́n tí ń jẹ́bẹ̀rù ọlọ́ọ̀ni kọ́ ọlọ́wọ́ gírí tó lágbára ọmọ dìwọ̀ àtẹ̀sẹ̀ ọba ti mọ́ níra yíyan olùbẹ̀rù ọlọ́ọ̀ni ṣùgbọ́n tó bá rìn gbèrègbèrè ẹgbẹ́ àìbẹ̀rù pé kò sí ọ̀nà kò sí ọ̀nà yọnu bọ̀ yọnu wọn ní òsì ṣùgbọ́n gírí lọ́wọ́ wà tó mọ́ di ẹ mọ́ níra yíyan mọ́ndàlá nígbà látò di látò olùbẹ̀rù ọlọ́run الباب bàbá صحابي jalil علي بن Abi طالب wọ́n tún define ìbẹ̀rù ọlọ́run lọ́nà míì àwọn ní ti jẹ́ pàyọ ọlọ́run ní khawful jalil kéèyàn báyà ọba tó gbọ́ngbọ́n tọkọjẹ́ ta lè sẹ̀ ọbẹ̀rù ẹ̀ ọba ti fẹ́ rọ́ọ̀lù nìkan ọ̀rántí ọlọ́run ọba yìí mà tóbi tó yẹ kí n sẹ lọ ó tóbi ju ẹnta lè sẹ lọ ọba tó jẹ pé tó bá di ju alikiyama ardu jẹmiya kọbdọtù wúyọmọ kiyama ẹkúnwọ rẹ kan ní gbogbo orí rẹ yìí ẹkúnwọ kan ẹni tẹmí àti ẹsẹ rẹ wasamawatu matuwiyatu biyamini ọwọ́ ọ̀tún ẹ̀ báyìí ni ó fi ka gbogbo sọ́mà lọ́lọ́run tá sẹ́dúkọ́ tóbi ju ẹnta ká lọ ara wọn ni ò fi á dá ebi tí yọ bá tiẹ̀ sì bú lè yọ mẹ́ni tó wọ́n mú kọ́mẹ́jẹ tí ó lulú gbulu lẹ́yìn yọ bá sẹ́yìn oyè kọ́mẹ́ntì ọ̀sẹ̀ kọ́mẹ́ntì ọ̀sẹ̀ ọlọ́run tóbi ju ẹ̀ṣẹ̀ táwọn ṣe lọ aláàánú ló jẹ́ jù. bàbá kàmá ta alábì ọláhùn. ó tóbi pọ̀. yakulu la abudi batilubu ní ìdajì dì ní. ó kẹjọ ní tá a ṣẹ lọ. ó ní gbogbo sánmà owó ọ̀tún báyìí lòun èkájú àlùkìyàmù ọ̀dàpọ̀ ọ̀tún bẹ́ẹ̀ o tàkọ́kọ́ náà ọwọ́ náà lè ká ilà àwọn afọ àfi gbà pé àtàkọ́kọ́ àtẹ̀kẹ́bí ọwọ́ ọ̀tún náà ni dẹ́ta yàdá yàmínú là ọwọ́ méjèèjì ọlọ́run ọ̀tún ní ọ̀tún sí ìwọ ìwọ ọlọ́wọ́ òsì ọlọ́run gbọ́ngbọ́n ọ̀tà yọ ẹni tá a lè sẹ̀ ṣùgbọ́n wà máa ha lọ́ha gbogbo wa la àfọ́lọ́ níwọ̀ ẹ̀ mọ́ àfọ́lọ́ ní kíni níwọ̀ ẹ̀ o ti bẹ̀rẹ̀ àyà náà kọ́dù. afọlọ́hù. wà máa kọ́dàrú lọ́ha yìí. wà máa kọ́dàrú yìí. ni. òun làfà wa bàbá wa ali ó ní tí ń jẹ́ bẹ̀rù ọlọ́run ní káwọ́fùlì jẹ̀lì kábẹ̀rù ọba tó gbangba ká má máa sẹ́ wàlà amadu bitanzi ká sì máa lo tọ́lọ́ ń sọ kálẹ̀ alukuraanu ni a fi darí ilé ayé wa kéé ṣe etíkàlùkù wa ń táwọn fọgbọ́n dọgbọ́n sí okọ́ wàlùkọ̀ní àtú bílùkọ̀lì. bílùkọ̀lì ni. ìdí jẹ́bẹ̀rù ọlọ́run kéèyàn ó lè yọnu sí díẹ̀ tọ́lọ́ bá fún títí yọnu sí ọmọ sí lọ́nà ilé ayé ọ̀kọ́jà kúmọ́ àti ètùkà wà kún mínà ṣàkiri. kún mínà ṣàkiri náà. òdùnú lọ ọlọ́run tí mo bá fún ọmọ ẹ̀gbá mú máa lò ó kó o sì máa dúpẹ́ fún mi gbọ́tọ́lọ́ bá fẹ́ nìkan kan wá mẹ́ ká gbámú ká máa lò ó ká máa fi sí lọ́hùn ìdúpẹ́ rẹ̀ náà lẹ́sìn wal istidad li yawmi rahim ẹni tí ń jólùpáyẹ yóò ní istidadu li yawmi rahim yóò pèsè lẹ̀ díjọ́ rẹ̀ túláàsì èrè oh. túláàsì bá a fẹ́ bá a kọ̀ àárín àbọ̀ oníkiri kọ́ọ̀dù rédì kọ́ ó ní nà jẹ̀dí déènì ìdá mọ́sítà ọ̀làyà. iná jẹ̀dí déènì ìdá jadi ọ̀làyà. adina ya ulil àdìnàyà ada jadi jẹ̀dí adina ya ulil ó ní na jadi déènì gbogbo ìgbà tí nǹkan tuntun méjì. ìdá mọ́sítáwòláyà. ìdá mọ́sítáwòláyà tí wọ́n bá gbá yá tí wọ́n ń lé alájẹ̀díje nǹkan tuntun kan oṣù. a nínà ya ulilibila ibi wọ́n parí ọ̀ràn nǹkan tuntun kan oṣù sí ni kí wọ́n bá débi ìparun alájẹ̀dídín àdínàyà ó lélébílá. ibi ìpanu ni wọ́n bàbá já nǹkan tuntun méjì tí lé nǹkan tuntun kan